fastafbatu àtọ́ mo sì fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ ní ọ̀dọ̀ àtọ́ mo fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ ìdí ọ̀rọ̀ wo ló fi múlẹ̀ kẹ́yìfà wádọ̀ ànàbíyù sallallahu alayhi wa sallam ala rasihi. yadahu kama ambahu ibnu abbas mo fẹ́ fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ ní ọ̀dọ̀ àtọ́ pé oní ànábì ká wọlé rí nígbà tó wọnú mọ́sálásí báwo ni ó ṣe ká wọlé rí náà gẹ́gẹ́ bí ọmọ àbáàtì ṣe sọ fún wọ. àtọ́ ọwọ́ demonstrate bí ànẹ́bì ṣe káwọ́ lérí. ó ní fàbá dadàlí àtọ́ báyìí náà àsọ̀bìnrin ṣe án mintabdid ọmọ àbáàsì Eh, àtọ́wù fẹ́ sọ bí ọmọ àbáàsì ṣe ṣàlàyé ìkáwọ́lérí tánàbí ṣe nígbà tó wọnú mọ́ṣáláṣí ọwa ni ọ̀rọ̀ra ìyá ọmọ níka rẹ̀ katakata báyìí ọwa kalérí báyìí. àlàákọ́rí ni ras ó gbé sí igun méjì tí ń bẹ ní orí wa na ń pè ní kọ́rínù ras ibẹ̀ ni ó dá sí pé tọba bá dá sí pé orí èèyàn bá fẹ́ wu ìwo ibẹ̀ ni ìyẹ orí rẹ̀ wù ká sọ pé orí fẹ́ wo níbo ni wọ́n lérò pé ìwo ti jáde ń bẹ̀ ibi báyìí. àti b náà ń pè ní kọ́rínù ras. fọ́ọ̀mà dọ́màhà lẹ́yìn náà ọ̀pá ọwọ́ yẹn pọ̀ ọ̀pá pọ̀ báyìí ọwọ́ yẹn wà báyìí tẹ́lẹ̀ lẹ́yìn náà ọdọ́mọ rẹ̀ ọ̀pápọ̀ báyìí yòmírù ha kàzáàríkà alaras ọwá ń mú ọwọ́ yẹn lọ ó mú un lọ báyìí ó mú ọwọ́ sórí ọwá ń mú ọwọ́ rẹ̀ yẹn ó mú un lọ hata masat ibhamuha tarafa al-udhni mimma yali al-wajhi wọ́n wá mú ọwọ́ rẹ̀ yẹn lọ títí àtàǹpàkò ló máa ń kàn yín ọwọ́ ń bí báyìí ó fi ọwọ́ sí pàkọ̀ báyìí síbi torí ti máa wò báyìí wọ́n mú bọ̀ báyìí títí tí àtàǹpàkò tó fi kan etí etí rẹ̀ tó wà ní tòsí iwájú alaasuduk alaasuduk sudugu ní parikẹ́ ànábì ká ọwọ́ rẹ̀ báyìí ó ọwọ́ rẹ̀. ọka ọwọ́ rẹ̀ báyìí ó ṣe báyìí lẹ́yìn náà ọpapọ̀ papọ̀ ó báyìí títí tí àtàǹpàkò tó fi wá síbi òkè etí báyìí tó fi wá mú wá síbi páríkẹ́ rẹ̀ títí wànáhíyá àlíhìyà títí tó fi wá mú wá síbi. Si agbègbè irùngbọ̀n rẹ̀ ibi ẹ̀gbẹ́ irùngbọ̀n rẹ̀ sọ́tiyé wọ́n lọ ṣe báyìí ọwọ́ amú ń bọ̀ báyìí. ohun tó ṣe nìyẹn. láàyò kọ́ sèrò kò kánjú kò lọ́ra ṣe láyò kọ́ sèrò kò lọ́ra ṣe wàhálà yàtùs kìí jẹ́ pé ó di ẹ̀kẹ́ mú tàbó di irùngbọ̀n mú ọkàn fi wọ́ láti di orí rẹ̀ ó fi wọ́ ojú ẹ̀ wá sí. Si ibi irùngbọ̀n rẹ̀. illa kadhalik kò lọ́ra kò kánjú kò sì gbá nǹkan kan mú kò di nǹkan kan mú bí kò ṣe pé ó ṣe bí mo ṣe ṣe yẹn illa kadhalik bí kò ṣe pé ó ṣe báyẹn. wàkọ́ọ̀lá ó sì wàá sọ pé. láwùlá ani asukọ ala ummati bí kò bá jẹ́ pé mo máa kó wàhálà bá ìjọ mi ni la amarutuhum anyusọlu ha hakada èmi ìbá pa wọ́n láṣẹ pé kí wọ́n máa kírun báyẹn ni. àdìsí yìí ó ní ànábì jáde nulẹ̀ tí. orí rẹ̀ ń kán omi. ọwọ́ tó fi sórí yẹn omi tó sẹ́kù ní ibi orí rẹ̀ ló fẹ́ fi dọ́gbọ́n mú wálẹ̀ ǹjọ́ ti yé kọ́mọ̀gẹ́ pé omi yóò tún máa kán sí lára ní orí ìrun. tó túmọ̀ sí pé tí náà bá wẹ̀ tásìkò òun tó tó lọ wẹ̀ ọ̀dọ́ àwa tiwa tá a jẹ́ aláwọ̀ dúdú irun wa í ṣe irun bí irun lárúbáwá ṣùgbọ́n tá a bá rí ẹni tó dánu sí tọ́pọ̀ bí irun ànẹ́bí ṣe pọ̀ bá wẹ̀ tán omi ó sì wà níbi orí so wọ́n fẹ́ kí o fi ọwọ́ wọ́ orí rẹ wá síbi irùngbọ̀n rẹ kí omi tí ó máa kán tòpàtòpà kó omi tí ó máa kán kó fi tètè kúrò ní ara rẹ. bákan náà kó o tún lè mọ̀ pé ọ̀nà tí àwọn sọ̀rọ̀ á bà tí wọ́n gbà gba ìmọ̀ lọ́dọ̀ ànábì wọ́n gbà á lódidi ni wọ́n ò gbà ní ààbọ̀ wọ́n gbà á ní odidi ni wọ́n ò gbà láàbọ̀. lóde òní ààbọ̀ làwọn èèyàn ń gba ẹ̀kọ́ wọn ò gbà lódidi. Ọwọ́ tí mo ṣe ní ìsìn. tí wọ́n bá bi ẹlòmíì léèrè nu yín wípé ńgbà tí àbúǹkà àdìsí lọ́wọ́ wọ́n ká ọwọ́ sórí yóò lọ́wọ́ ọmọgbà náà ohun tí ó wí nú o yóò ní òun ọmọ ìgbà náà ó wà ń jókòó àmì nìyẹn pé ààbọ̀ ló ń tì ń gba ẹ̀kọ́ nù. àsìkò tí olùkọ́ ń ní nǹkan lọ́wọ́ wọn ò fẹ́ kí nǹkan kan míì kó tún máa lọ yàtọ̀ sí ẹ̀kọ́ tí ò ń lọ́wọ́ òun tí nǹkan míì bá ti ń lọ o ò lè rí ẹ̀kọ́ ń gbà ní odidi ló fi já sí pé nínú ìlànà ẹ̀kọ́ nínú education ó ní pé o wà níbi tó ti máa rí olùkọ́ rẹ lọ́ọ̀kan báyìí tí ẹ̀kọ́ bá ti jẹ́ ẹ̀kọ́ classroom ẹ̀kọ́ tí ya ń kọ́ nínú yàrá wọ́n fẹ́ wà níbi tó ti máa rí olùkọ́ rẹ nítorí wípé bí olùkọ́ ṣe ń fi ẹnu sọ̀rọ̀ ni fi ojú sọ̀rọ̀ ni fi ọwọ́ sọ̀rọ̀ nínú ìlànà ẹ̀kọ́ ó ní kílẹ̀ ní education máa pè yùn fi ọwọ́ ṣàlàyé ọ̀rọ̀ ìyẹn máa gesticulate gesticulation gesticulation is part of education is part of learning ẹ sì rí i pé gesticulation gan òun ni wọ́n fi ń kọ́ àwọn special candidate àwọn àkàndá ẹ̀dá tó túmọ̀ sí pé odidi ìmọ̀ gangan ni gesticulation. odidi magangan ni gesticulation nítorí náà gba ẹ̀kọ́ tọ́ba dá sí pé ńgbà tí wọ́n bí ọmọ àbáàtì léèrè pé ẹ̀yin lẹ sọ pé ànábì ọkà wọlé rí sáwọn pé nínú àṣà wa ẹ ń bá ká wọlé rí nínú àṣà tí ẹ̀ bá kàn ká wọlé rí. ohun gesticulate nìyẹn pé ah tó ń bá òun tó ń bàjẹ́ kán wá bọ́mọ àbá sì léèrè pé ẹni àdàbí káwọ́ lérí báwo ló ṣe káwọ́ lérí torí àwọn náà mọ̀ pé lọ́dọ̀ àwọn míyàn bá káwọ́ lérí ó ń kígbe pé tòun ti bàjẹ́ nù. ọpẹ́lọpẹ́ pé àwọn sọhábà wọ́n gba ẹ̀kọ́ lódìdí wọ́n lè wọ́n gbà lódìdí wọ́n lè dìlíva rẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ tiwọn náà lódìdí ló fi já sí pé bánẹ́bí ṣe káwọ́lé rí hùn ṣẹ̀fín tó kọ́kọ́ sọ ni pé ànẹ́bí káwọ́lé rí kó tó di pé wọ́n á bi léèrè pé báwo ló ṣe káwọ́lé rí gangan àwọn fẹ́ mọ̀ àti kìí ṣe pé kọ́kàn káwọ́ lórí irú eléyìí tá a ti bá rẹ́ bí kò ṣe pé kọ́kàn awọ́ sí orí rẹ̀ láti fi láti fi ọwọ́ wọ́ irun orí rẹ̀ àti irùngbọ̀n rẹ̀ tómi ti ń kán bẹ̀ ni sallallahu alayhi wa sallam. so káàdì mú báwọn pé tá a bá fẹ́ gbẹ̀kọ́ ká gbà ní odidi ni o. bóò ọba ti jẹ́ tọ́mọ àbáṣe bá sọ pé ẹ ọkàwọlé rí ọkàwọlé náà nù ṣe wọ ọmọ tó mọ pé ọkàwọlé rí ni ọkàlé rí náà nù làwọn ọba pé náà máa kàwọlé rí bá sọ di súnà. ohun táwọn ẹbí ṣe ó wúlò pọ̀ fún àwọn obìnrin bóyá sì làwọn obìnrin rí bí mo ṣe demonstrate ìkàwọ́lé rí ànẹ́bì ẹ rí i torí pé ẹ̀yin ni ẹ máa ní irun púpọ̀ lórí so tẹ bá ti tẹ bá tẹ bá ṣẹ̀ṣẹ̀ wẹ̀ tẹ sì fẹ́ kírun wọ́n fẹ́ kí ẹ fi ọwọ́ yín wọ́ omi tí ń bẹ ní orí yín. naam báàbù wákìtìlì ìṣá ìlànà sílàyèlì orí ọ̀rọ̀ àsìkò irun ìṣáì títí di ìlàjì òru ni o àsìkò irun ìṣáì ní kété tó bá ti wọlé àsìkò rẹ̀ wà ń ta títí di ìlàjì ooru. ìlàjì ooru èèyàn kan lè sọ pé aago kan àbá aago méjì àbá aago méjìlá lódodo ni wípé a ní ìdí ìrànlọ́wọ́ aago tí ń ka wákàtí ọjọ́ ká lè gẹ́ẹ̀tì ẹ̀ so àlàyé ẹ̀ wá ni pé a mọ̀gbà tí òòrùn wọ̀ nílùú wa. a sì mọ̀gbà tí àlùfájàrí là nílùú wa a wàá ka iye wákàtí tó wà láàrin méjèèjì tá a bá ti mọ iye wákàtí ń a wàá fi méjì a wàá fi tú pin iye wákàtí tó bá wá kú sí àti iye ìṣẹ́jú ń a wàá kà láti ìgbà tó òòrùn ti wọ̀ tá a fi kà dé iye tá nígbà tá a fi tú pin gbogbo hours tí ń bẹ láàrin wíwọ̀ oòrùn àti yíyọ àlùfájàrì so bí àpẹẹrẹ ká sọ pé oòrùn wọ̀ nílùú wa ní aago mẹ́fà àbọ̀ tàbí ká sọ pé oòrùn wọ̀ nílùú wa ní aago méje ok aago méje alẹ́ lòòrùn wọ̀ ká sọ wípé àlùfájàrí là ní aago mẹ́fà àárọ̀ iye wákàtí tí ń bẹ ní láàrin aago méje alẹ́ sí aago mẹ́fà àárọ̀ àmọ̀yẹ eleven hours a wà pín sí méjì yóò wà jẹ́ five and a half so five and a half plus zero, plus seven ó jẹ́ twelve thirty agasi pé lásìkò náà twelve thirty ní ìlàjì òru parí so ohun tó jẹ́ twelve thirty lónìí. ó lè dínú oṣù míì kó di one o'clock so kò ṣeé fi mọ pa wípé aago méjìlá àbọ̀ torí pé òòrùn lè wọ̀ láago mẹ́fà àbọ̀ tí fájìrì ó là láago mẹ́fà àárọ̀ ó máa ń yí so ká mọ bá ṣe ṣírò rẹ̀ nígbàkigbà tá a bá wà òun gangan ni kókó wàyí o. àdíìsì wa ń sọ fún wa ní ìsìn wípé irun ìṣá ìyẹn o ìlàjì òru ló parí o ìlàjì òru ló parí lẹ́yìn tó ga sí pé ní ohun tó ga pé tọ́ ọ̀bá ti rí kí títí di ìparí ìlàjì òru àsìkò tó tẹ̀lé o bọ́ sí ẹ̀yìn àsìkò rẹ̀ nìyẹn o irú ìrun bẹ́ẹ̀. ó jìyà lórí ẹ̀ ó jẹ ìyà ó jẹwé ìyà lórí ẹ̀ torí pé àpèjúwe rẹ̀ dà gẹ́gẹ́ bí ẹni tó kí ṣubú yìí nírú àsìkò yìí ṣé ṣubú yìí ò tí ì lọ báyìí ni tóòrùn bá ti yọ nílùú ṣubú yìí ti lọ ìwọ tó wàá rí ṣubú yìí kí títí tóòrùn fi yọ tó wá ń kí lẹ́yìn ìgbà tóòrùn yọ tán àkìjẹyà lọ fẹ́ kínú. ẹjá padà sínú tíra wàkọ́ọ́lá abu bariza rọ́díyàlọ́hu ánìhù kánà nàbíyù sọ́lọ́lọ́hu aléyìí wasallam yẹ̀stàhìbù tàhírì ha ǹjẹ́ ẹ mọ̀ pé ká mọ ìgbà tí ìrun bẹ̀rẹ̀ àti ìgbà tí ìrun parí yóò ṣàǹfààní fún wa ní àwọn àsìkò kan ọ̀kan nú àwọn àsìkò yẹn ní àsìkò àìlera ẹni tí àìlera dé bá lọ́wọ́ alẹ́ tọrọ ẹ̀jẹ̀ mọ́ kó sùn tí wọ́n bá ní àáfà ẹ̀ tí kì í sáì ni ó ní ní tí ìlè dìde ńlẹ̀ ni màá dìde láìpẹ́ yóò wá máa fọkàn sí àsìkò tí òru máa dá sí méjì pé òun ó sáti rí kí bóyá bíi ten bóyá bíi eleven àbí bẹ́ẹ̀ kọ́ ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì lásìkò ìrìn àjò lásìkò ìrìn àjò ṣé ẹ mọ̀ pé àwọn tí mo ń lọ sílé haúsá láti ilẹ̀ yorùbá àwọn kan máa gbéra láàárọ̀ àwọn kan máa gbéra lọ́sàn àwọn kan máa gbéra ní ọwọ́ alẹ́ ẹni tó gbéra nírọ̀lẹ́ tó ga sí pé mọ́gíríbì ò tíì tó tó fi gbéra tó sì ń lọ ìrìn àjò tó gùn bíi Kánò bíi Sokoto bi Maiduguri ọkọ̀ yẹn lè má dúró tó bá gbéra nírọ̀lẹ́ ó lè má dúró títí tí ó fi di aago méjì oru tí ó ti tájẹ́tì ilé epo tó ti fẹ́ chẹ́ǹjì eh, bóyá tó ti fẹ́ rọ epo tó ti fẹ́ ra epo sí ọkọ̀ whatever ìṣe máa mú wọn dúró nù. so ẹni tó bá kó sínú ọkọ̀ ní six ìrọ̀lẹ́ nílùú Ìbàdàn tó rò tí wọ̀ tọkọ̀ gbéra tí ń lọ fẹ́ fẹ́ fẹ́ fẹ́ aago méje lù mẹ́jọ lù mẹ́sàn-án lù ọkọ̀ òdúró ọwọ́ abèrè pé ẹ̀dàkùn ọkọ̀ yìí ibo ni ó ti dúró tá a fi lè ráàyè kírun wọn ní à lọ́kọjà ní ọkọ̀ ti dúró o. wọ́n wá ń wo aago mọ́kànlá mọ̀ ti lù báyìí tí mọ́kànlá bá ti lù tètè wá bó ṣe kírun ni o sọ àpò ti kúrò nílẹ̀ Yorùbá o tún ti bọ́ sí ríjọ́ míì possibility kọ́gá sí wípé láàrin twelve anything twelve òru tí wọ́n ti dá sí méjì so ìmọ̀ tó ti mọ̀ nípa ìparí àsìkò irun yóò ràn án lọ́wọ́ láti tètè rí irun rẹ kí inú mọ́tò kó tó di pé yóò bọ̀ mọ́ ọ lọ́wọ́ mọ̀ntíràfù ní òjé ń kírun bọ́ rẹ̀ kì í ṣe àwáwí síyàn fi ní jẹ̀yà o.